ní òní a ó máa parí ọ̀rọ̀ wa ní abara àti ní agbọ́nrin fífọ ẹsẹ̀ wa méjèèjì títí dé kókósẹ̀ wa méjèèjì a ó dẹ̀ máa tún jẹ ìgbáládùn àwọn àǹfààní àlàáfíà tí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ tó fi síbi fífọ ẹsẹ̀ àwa mùsùlùmí méjèèjì lákòókò gbà tí a bá ń ṣe àlùwàlá lọ́wọ́ musulumi òdodo yọ ma fọ ẹsẹ rẹ méjèèjì títí dé kókósẹ̀ rẹ̀ méjèèjì pẹ̀lú ọwọ́ rẹ̀ wo ni pẹ̀lú ọwọ rẹ̀ òsì yọ ma fọ ẹsẹ rẹ méjèèjì yìí títí dé kókósẹ̀ rẹ̀ méjèèjì níta ń pè ní kókó òun náà ni igun méjèèjì ń bẹ ní àtòsí ìyẹn ni pé ènìyàn ọba náà fi sọ pé tó fi pè kókósẹ̀ méjì kókósẹ̀ méjì ní bẹ lára ẹsẹ̀ kọ̀ọ̀kan yẹn ni pé ẹsẹ̀ èèyàn méjèèjì ọmọ ní kókó ẹsẹ̀ mẹ́rin ẹsẹ̀ kọ̀ọ̀kan ní kókósẹ̀ méjì méjì hmm. ẹ jẹ́ kí gbogbo olùgbọ́ wa lọ́kùnrin àti lóbìnrin kí á lọ máa mọ̀ dájú sáká yìí pé nínú àwọn ẹwà tí ń bẹ fún ẹ̀sìn Islam nínú àwọn dáadáa tí Ọlọ́run bá tún gbé kalẹ̀ sínú ẹ̀sìn Islam ẹ̀sìn àṣìn àlàáfíà yìí òun náà ni wípé tí wọ́n bá ní kí ni ẹ̀sìn Ọlọ́run bá tó dá wa náà ni kí ni ẹ̀sìn náà ó náà ẹ̀sìn Islam torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dá àwọn oríṣiríṣi àwọn eegun àwọn joint sí oríkèé ara ọmọ ènìyàn gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ọlọ́run ọba dá ló fún ní àwọn orígun àwọn orígun oríkèé ara àti ó sì fi àwọn eegun kọ̀ọ̀kan síbẹ̀ lọ hmm. ọlọ́run ọba tó wá ṣètò yìí sára ènìyàn kọ̀ọ̀kan yìí kò fi síbẹ̀ lásán sọ̀rọ̀ yìí pé àwọn egun búre ara rẹ̀ yìí àwọn oríkèé ara rẹ̀ yìí tó ń wò yìí sọ̀rọ̀ jù ọlọ́run ọba síbẹ̀ lásán ni ó ní èròǹgbà tó fi síbẹ̀ àwọn èròǹgbà tó ọlọ́run ọba ní lórí ẹ̀ pọ̀ púpọ̀ ṣùgbọ́n lọ́mọ yìí pé gbogbo dídá ẹ̀dá ènìyàn gan látòkè délẹ̀ yàtọ̀ sí àwọn abúre àwọn oríkèé ara ara wa yìí dídá ọmọ ènìyàn gan látòkè rẹ̀ délẹ̀ lọ́mọ pé ọlọ́run ọba ọ̀dà bí kò sí tó ní àwọn èròǹgbà kí lè ròǹgbà ọlọ́run ọba tó fi dáwọ̀ ènìyàn ọmọ ènìyàn bẹ lórílẹ̀ ayé yọ kọ́ ilé tí wọ́n bá béèrè pé lọ́kàn tó fi kọ́lé kó lè bá gbé bẹ̀ ọ̀rà káà tí lọ́kàn tó fi ra káà kó lè bá máa gùn bẹ́ẹ̀ náà ni ọlọ́mọba tó dá àwọn ènìyàn kò dá wa lásán ó ní nǹkan tó dá wa nítorí ẹ̀ bákan náà ló dá gbogbo oríkèé ara wa ẹ̀ níkọ̀ọ̀kan nítorí ká lè bá àṣẹ nǹkan kan kí ni nǹkan tó lọ́wọ́ bá wá dá ojú fún wa sí kí ló dá etí fún wa sí kí ló dá ìgbọ̀n fún wa sí kí ló dá orúnkún fún wa sí kí ló dá kókó ẹsẹ̀ méjèèjì fún wa sí bí kò sí nítorí ká lè bá a máa fi jọ́sìn fún Allah subhanahu wa ta'ala àníṣe gbogbo bọ́lá wọn bá ti dánwò ènìyàn gan látòkè délẹ̀ kálí bá àjọṣe fọlọ́wọn bá ní ọlọ́wọn bá jẹ́rìí sí ilé inú Quran chapter fifty one verse fifty six ọlọ́wọn bá sọ yìí pé. wà á máa kọ́lá kótó lè náwó ẹ̀ǹsà ìlàlẹ̀ àbúdú. And I created not the jinn and the mankind except that they should worship me. Ẹni tí èmi ọlọ́run ọba mi ò dá ẹ̀yin ènìyàn tí mò ń wò ẹ̀yin ènìyàn tí mo dá yìí mi ì mi ì sì dá àwọn àlìjẹ̀nú tẹ̀yìn òrí táwọn àárín yín yìí mi ì dá wọn nítorí nǹkan kan bí kò ṣe kán lè ba àjọsìn fún èmi ọlọ́run ọba tí mo dá wọn yẹni pé kálíbà àjọsìn fún ọlọ́run ọba lọ́lọ́run ọba fi dá wọn ọba tó wá dá wa nítorí kálíbà àjọsìn fún àjọsìn pé gbogbo oríkì ara wa yìí tó fi síbẹ̀ náà jọ́ǹtì ara wa yìí kò fi síbẹ̀ lásán torí kálíbà àjọsìn fún ọlọ́run ọba wọn torí ìdí eléyìí ló fi jẹ́ sí pé àwa mùsùlùmí àmì ẹ̀sìn ọlọ́run ọba wa pẹ̀lú àwọn oríkì wa yìí tá a ní ìnẹ́kọ̀ọ̀kan nítorí wa lọ síbi ọ̀rọ̀ yìí ni pé nígbà tó lọ́wọ́ bá ní ká fọ ẹsẹ̀ wa títí dé kókósẹ̀ méjèèjì kókó ẹsẹ̀ yìí ìyẹn ni pé oríkèé kan nínú kínú nínú oríkèé ọ̀rọ̀ ẹ̀ èmi ọ̀wá mọ eegun kankan tí ń bẹ lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn mi mọ oríkèé kankan tí ń bẹ lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ọlọ́wọ́n ọba wa tí fi òfin kan lélẹ̀ náà sẹ̀ríà Islam sílẹ̀ wípé ká sí oríkèé yẹn ká fi jọ́sì fọlọ́wọ́n ọba kò sí egun tí mẹ́lára ọmọ ènìyàn tọ́lọ́wọ́n ọba òsè kò sí egun tí mẹ́lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́wọ́n ọba ògbófin kalẹ̀ pé fẹlẹ́ ìjọsìn fún mi fẹlẹ́ ìjọsìn fún mi nínú àwọn oríkèé yìí òun náà ni kókó ẹsẹ̀ wa méjèèjì wa nígbà tó rà lọ àlá ní ká fẹ ẹsẹ̀ wa débo dìgbò ọmọ pé àfi oríkèé yẹn jọ́sìn fún dànù bẹ́ẹ̀ náà ni bàbá ń fọwọ́ wa yìí oríkèé kan àfíjọ́sìn fọ́nà àbá àfíjọ́sìn fọ́nà ọ̀bà iwájú wa yìí àfíjọ́sìn fọ́nà àbá àfíjọ́sìn fọ́nà ọ̀bà eegun kan náà ni orúnkún wa méjèèjì àfíjọ́sìn fọ́nà àbá àfíjọ́sìn fọ́nà ọ̀bà bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀ wa méjèèjì àfíjọ́sìn fọ́nà ọ̀bà bẹ́ẹ̀ náà lọ́wọ́ wa méjèèjì àfẹ́jọ́ ti fọlọ́ àbáfẹ́jọ́ ti fọlọ́ wọn. gbogbo nǹkan tá a wá wí láti kéde lẹ́yìn ìfọ̀pamọ́ fún gbogbo ènìyàn tó bá ní làákàyè pàápàá jùlọ tó bá ronú sí bá a ti máa ń forí balẹ̀ nígbà tá a bá fẹ́ kí ọ̀run láwa mùsùlùmí. àní ọ̀rọ̀ tó ń tẹ̀síwájú lọ́mọ pé ìka yìí àwọn aká wa yìí àfẹ́jọ́ ti fọlọ́ wọn bá nínú ẹ̀sìn Islam. mo sọ fún wa pé gbogbo oríkèé wa yìí gbogbo àwọn eegun ara wa yìí nínú Islam ló ti bá yí pé àfẹ́jọ́ ti fún ta ni fún Allah. ìka wa yìí àfẹ́jọ́ ti fọlọ́ wọn bá especially nígbà tá a bá tàṣáhùd tayalo, lọ́wọ́ ẹ̀rí pé a máa ní ìkàyà á ka àwọn yòókù jọ á nì yẹn ni pé eégún káwá ìyá tó ń fi jọ́sìn fọlọ́wọ́n bá nínú Islam sọ̀rọ̀ ń bọ̀ wá bá wa nípa àyẹn tá a bá bọ́ sí agbárin ìrun kíkí naam èrè olùgbọ́ wa alákùnrin ǹjẹ́ lọ́wọ́ mẹ́ẹ̀sìn kankan tí ń bẹ lórí ilẹ̀ ǹjẹ́ lọ́wọ́ mẹ́ẹ̀sìn kankan tí ń bẹ lórí ilẹ̀ yálà ìlú ẹ̀ lọ́wọ́ àní àbí lókèèdè tó ti ẹ̀ gbọ́ tó jẹ́ sí pé ẹ̀sìn náà wọ́n kọ̀nsídà àwọn egun ara wa ǹjẹ́ lọ́wọ́ mọ́ ẹ jẹ́ kí n tún rìpíìtì àgbékalẹ̀ ilé ẹ̀kan sí èrè olùgbọ́ mi alágbọ̀nlé tọjọ́ kan tọjọ́ bẹ̀rẹ̀ tó jẹ́ mùsùlùmí tó jẹ́ ní tí èsè mùsùlùmí ìjẹ́lá ọmọ ẹ̀sìn kan ti ń bẹ lórí ilẹ̀ tó válù tó pàtàkì àwọn oríkèé yìí àwọn oríkèéríkèé tó pàtàkì ìgbọ́n rẹ̀ ó pàtàkì kókósẹ̀ rẹ̀ ó pàtàkì imú rẹ̀ ó pàtàkì etí rẹ̀ ìjẹ́lá ọmọ ìjáde pé kò sí lórí ilẹ̀ tòtí àwọn abẹ́ ọ léèrè olùgbọ́ mi alákùnrin ta ló dá àwọn oríkèé wọn wọ̀nyí àní yapa ẹnu nípa ànsà wa ṣe máa ń ta ọlọ́dẹ akíláṣọ àti ọlọ́run àwọn mùsùlùmí ọ̀sọ̀ pé àlọ́ ẹni tí èsì mùsùlùmí yóò pé olúwa ẹni tí olúwa lọ dá àwọn oríkèé wọn wọ̀nyí sára rẹ̀ ìwọ náà ti gbà bẹ́ẹ̀ tọ́ nígbà wàá rí báyìí ẹ̀sìn wo wá ni tọ́ wá válù tọ́ pàtàkì àwọn oríkèé wọn wọ̀nyí tó ní ọlọ́run ọba lọ ẹ̀sìn tó ọba ti wá rí tọ́jọ́ sí pé ó pàtàkì àwọn oríkèé tá a wí ìfẹ́ gbogbo wá fẹnu kò bọ́ ọlọ́run ọba lọ́dà yìí lọ́mọ pé ẹ̀sìn náà ni ẹ̀sìn tí ọlọ́run ọba mú wa torí pé ó ṣe déédéé ní tọ́lọ́run ọba ti kí ni tọ́da eléyìí wá ṣe déédéé ó ṣe gẹ́gẹ́ ọ̀rọ̀ tọ́lọ́run ọba wa sọ nínú Al-Qur'an tá a fi mọ̀ pé ẹ̀sìn òdodo náà ni ẹ̀sìn olúwa ẹ̀sìn olúwa náà ni ẹ̀sìn kíni ẹ̀sìn Islam ó ṣe déédéé ní tọ́lọ́run ọba gbé kalẹ̀ torí pé ọba tó dá wa ìtọ́dá àwọn oríkèé yìí ẹ̀sìn tó bá bá ń bẹ̀ tẹ́jẹ́ sí pé wọ́n ń lo oríkì tọ́lọ́wọ́n ọba dá tí wọ́n fi ń jọ́sìn fọ́lọ́wọ́n ọba níbẹ̀ òní ọ̀rẹ́ kọ́ gbàgbé ẹ̀sìn ẹ̀sìn adẹ́dà nìyẹn táàtì ládẹ́dà ọlọ́run ọba ah, ìyẹn ni bí ẹ̀sìn tó bá ti nírú nǹkan báyìí nínú ọ̀dà wa ló ti ká máa fọwọ́sọ̀rọ̀ yìí pé ó ní ẹ̀sìn ọlọ́run ọba tọ́lọ́run ọba yọ́nú ọlọ́run bá jẹ́rìí sí inú Quran chapter three verse nineteen wípé. inna dina inda Allahi islam. truly the religion with Allah is islam. Allah is truly náà òdodo tọkọjá òdodo hmm. ẹ̀sìn tí ọlọ́run ọba tọ́ka fún ẹ̀sìn lọ́dọ̀ tiẹ̀ ó ní kíni. islam the religion with Allah is islam. ìwọ mùsùlùmí tó ń gbọ́ mi máa dunnú máa yọ̀ máa dunnú máa yọ̀ ìpè ọlọ́run ọba ó jẹ́ ọkọ jẹ́ kan nínú àwọn tó jẹ́ ẹlẹ́sìn olúwa tó dà ọ́ hmm. ọ̀run sẹ́ǹsìn ọba tó dà ọ́ ẹ̀kọ́ máa dunnú hmm. ọlọ́run ọba òsì ọlẹ́ni tó jẹ́ sí pé ó ń sẹ̀sìn ẹbọ lọ́wọ́ hmm. pé ẹ̀sìn tó jẹ́ sí pé wọ́n ń pe ẹ̀dá ọlọ́run ọba wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ọba yálà ó jẹ́ prophet ó ànábì ọlọ́run ọba ni ó ń pè ní ẹlẹ́bọ náà ni wọ́n yálà ó wọ́n ń pe wòlíì kan ni ó wòlíì kan ni ó ń pè lẹ́yìn ọlọ́run ọba ni ó ẹlẹ́bọ náà ni wọ́n wọ́n ń pe òkúta ní o ẹlẹ́bọ náà ni wọ́n wọ́n ń pe omi ní o ẹlẹ́bọ náà ni wọ́n hmm. nípa báyìí ẹ̀kọ́ yẹ kọ́ máa dùn ó bákan náà mo tún wá sí ń dáwọ́ mùsùlùmí tó ń gbọ́ mi lójú kọ́ fọkàn báyìí kò tí fọkàn rẹ̀ balẹ̀ kò sì tún tún lọ máa mà dájú ságáyé pé pẹ̀lú ọ̀rọ̀ yìí wípé ìwọ ló soríire láyé hmm. ìwọ ló tún soríire ní ọ̀hún hmm. kí lọ́pàá tá a fi sọ báyìí torí pé ẹnikẹ́ni tó bá ti ẹ̀sìn Olúwa tó dáa ìyẹn ni pé ẹ̀sìn tí ń sìn yìí ó fi ń jọ́sìn fún adẹ́dà hmm. ẹ̀ ń bá ń sẹ̀sìn adẹ́dà òun náà ni adẹ́dà ló yọ́nú sí òun náà sì ní ń sin ẹ̀sìn tí adẹ́dà tó fi sórí ilẹ̀ hmm. táwọn èèyàn kan máa fi jọ́sìn fún pàtàkì jùlọ tó nípa báyìí ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó jẹ́rìí sílẹ̀ fún wa nínú suratul mu'minun هنا القرآن chapter 23 verse 1 ولما بتقوي قد أفلح المؤمنون قد أفلح المؤمنون قد أفلح المؤمنون Successful indeed are the believers. Hmm. Ọlọ́run ọba kó fún gbogbo wa ní success oríire. Qad aflaha al-mu'minun ọlọ́run ọba sọ pé gbogbo àwọn múrin tó bá ṣe Islam àwọn ni wọ́n jèrè. Mm-hmm. Yẹn ni pé kọ́dí tí mẹ́mbẹ̀ ó fi dá wa lójú pé mo ti confam pé tú láti mm. ẹ má ti ṣe tó bá ti lè jẹ́ múrin ó ti là ó ti ti ṣe oríire. Sọ mm. nípa báyìí bákan náà tí wọ́n sọ pé gbogbo ẹni tí ò ṣe mùsùlùmí tí èsì mùsùlùmí tí èsì ẹlẹ́sìn islam ó yẹ kó ronú díẹ̀ sáwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ wọn wọ̀nyí hmm. kò tiẹ̀ gbéyàwó pé ah, ẹ̀sìn yín tí wọ́n kọ̀nsídà kókósẹ̀ nínú ẹ̀sìn mi hmm. tí wọ́n kọ̀nsídà ìgbọ̀n ọ́ nínú ẹ̀sìn mi ankwale hmm. jẹ́ni wọ́n kọ̀nsídà ọrùn ọwọ́ nínú ẹ̀sìn mi jẹ́ni wọ́n kọ̀nsídà ìka nínú ẹ̀sìn mi jẹ́ni wọ́n kọ̀nsídà iwájú nínú ẹ̀sìn mi jẹ́ni wọ́n kọ̀nsídà imú nínú ẹ̀sìn mi jẹ́ ní wọ́n pàtàkì orúnkún méjèèjì nínú ẹ̀sìn mi hmm. tọ́ ọ̀bá ti bá ń bẹ̀ tọ́ ọ̀bá ti bá ń bẹ̀ àti gbọ́n ọ̀rẹ́ tọ́ ọ̀bá ti bá níbẹ̀ lọ́mọ pé ẹ̀sìn tó ń sìn kì í ṣẹ̀sìn adẹ́dà ẹ̀sìn kí ni ti ẹ̀sìn ẹ̀dá sẹ́ńtì ẹ̀sìn rẹ̀ ọba ti ṣe déédéé ń tá a wí ní ẹ̀sìn ẹ̀dá ní sìn ẹ̀ máa ń ṣẹ̀sìn ẹ̀dá ẹlẹ́bọ̀ náà kò ronú sẹ́sìn ronú díẹ̀ sí jìnlẹ̀ ọ̀rọ̀ tá a gbé kalẹ̀ wípé látara pé à ń fọ ẹsẹ̀ wa nínú ẹ̀sìn Islam dé kókó ẹsẹ̀ yẹn ni pé mùsùlùmí ó ń fi gbogbo oríkì ara rẹ̀ ó fi ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala mo ti mọ̀ pé gbogbo onílàákàyè tí ń gbọ́ wa náà tí kò sí ìsìn Islam tó bá ronú dáadáa onílàákàyè gbogbo yín hmm. gbogbo yín náà mọ̀ ń tọ́jà ẹ̀sìn ìjọba tọ́ ọba ilé bọ́ra kúrò níbi ìfẹ́nu hmm. tó jù fẹ́nu sílẹ̀ tó sì fi pé mò ń tẹ̀lé bàbá mi mò ń tẹ̀lé ìyá mi tó fi sílẹ̀ hmm tó o sì fi ipò ayé sílẹ̀ lómi post tọ́wà láyé kọ̀jẹ́ kó fẹ́ ṣe ẹ̀sìn Islam ibi tó ń bá ilé kú a gbogbo ìjẹ tó ń jẹ ìwọ̀n ìrìjẹ mọ́ ẹlòmí owó tí ń rí gbà ń bì kan kò ní jẹ́ kó lè yọ gbà pé òdodo ń kíní ìtìwọ́n pé àtàbá wá sílẹ̀ kí la fẹ́ máa jẹ hmm. àti kó túwọ́ kó túpọ́ kó túpá túsẹ̀ kó túpá túsẹ̀ kúrò ní gbogbo àwọn kan tó lè kọ́ dínà fún ọ láti wá ẹ̀sìn ẹ̀sìn adẹ́dà hmm. kó o fi ẹ̀sìn ẹ̀dà sílẹ̀ àwa ń bẹ̀rẹ̀ ọ̀hún ọba kó fi ọ̀nà máa gbogbo ẹni tí ń bọ̀ wá. gbogbo àwọn tá a ti mọ ní ọlọ́run ọba kó má gbé wa jáde kó nu ojú ọ̀nà. gbogbo àwọn tí wọ́n wà nínú gbó tí ń jẹ gbó kiri báyìí tí wọ́n rìn inú gbó kiri báyìí ọlọ́run ọba wa darí wọn sójú ọ̀nà padà. òun náà ni ọba tó lè ṣe bẹ́ẹ̀ tó sì lè jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba kọjá kórìí bẹ́ẹ̀ kọ́dí abúlé halimọ́ mìíràn قد أفلح المؤمنون فتسو إنجيز آج بليغا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته